الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وأطيعوه واعملوا في يومكم ما يكون لغدكم وتزودوا من دنياكم ما تجدونه أمامكم فإن من ورائكم يوما عسيرا وحرا شديدا وازدحاما كثيرا ووقوفا طويلا لا يستظل فيهم إلا من أظله الله تعالى في ظله يوم لا ظل إلا ظله وينجي الله الذين آه الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون ومن نصح نبينا محمد صلى الله عليه وآله وسلم لأمته وشفقته عليها وحرصه على نجاتها أنه حدثهم بما يكون يوم القيامة من الكرب والشدة ليتههموا له بالعمل الصالح الذي يكون سببا في نجاتهم وفوزهم padà ọ̀fẹ́ fún ọlọ́kàn bọ̀bà tó láàrẹ ga ọba alágbára tó ṣe wá mùsùlùmí wa ma kunna linahtadiya lawla an hadana Allah tí ìbá sàánú ọlọ́run lórí èmi àti ní àlè ìdájẹ́ mùsùlùmí àánú ọlọ́run ọba ló lé wa bá àánú yẹn kọ́lọ́ má di ọwọ́ ẹ̀yìn adúgbẹ́fà jẹ́ mùsùlùmí ọlọ́run jẹ́ ajẹ́ mùsùlùmí lọ́jọ́ bíi ẹ̀yìn arúsùn ọlọ́run tá àjọjọ́ bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ẹjọ́ lọ́mọ wípé ìpayọ̀ ọlọ́run ọba tó láàrẹ ga ìpìlẹ̀ gbogbo dáadáa gbogbo tí ń jẹ́ dáadáa ìpayọ̀ ọlọ́run ọba tó láàrẹ ga ìpìlẹ̀ rẹ̀ gbogbo ọba ti páyọ̀ ọlọ́run ọba tó láàrẹ ga yóò máa di ti wú ni ṣùgbọ́n nígbà ọba tún palẹ̀ lọ́jọ́ lọ́dọ̀ ọlọ́run ọba wọ̀ ó bolẹ̀ ọlọ́mọdé ẹjọ́ abẹ̀rù ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ ẹjọ́ ọlọ́mọ wípé lójú wa la sí wípé ká máa pọn mílẹ̀ dùngbẹ ká máa ti dáadáa síwájú fọ́la ọ̀la ń bọ̀ yóò sì dé kọ̀sọ̀jọ́ tàbí ẹ̀dá sí ẹjọ́ a máa kalẹ̀ nínú ilé ayé tá a wà yìí ohun tá a ọjọ́ kan tó ṣe wípé ọkọ̀ jẹ́ èṣù tí ó gbomi mu ọjọ́ tó nira ẹjá lọmọ wípé ooru kan bọ̀ ooru tó ṣe wípé ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò ní lè gbé ẹjá lọmọ wípé ọjọ́ kan bẹ bàbá nàró tó bá ṣe díẹ̀ láyé alẹ́sẹ̀ ń ro wá ọjọ́ kan bẹ tá a nàró tí wọn àbíyà láyé ẹnìkan dáa kọ́lẹ́sẹ̀ ń ro tá a sì dúró tí ó wà gùn tó sọ yẹ kí àlá rẹ̀ ọṣẹ́ ni ọmọ ẹlẹ́yìn ọlọ́kọ̀ọ́bọ̀ bàtọ́ la rẹ̀ kan eléyìí tá a fi dúró lọ́jọ́ àlùkìyámà yóò ju iye ọjọ́ tẹ́nìkọ̀ọ̀kan wá lò láti gbà tá a fi dá ìsìn tá a fi sẹ́ni lè sìn lọ kọ̀ rọrùn ọlọ́run jọ rọrùn fún wa ẹjá lọ́mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tí oòrùn ó máa wèèyàn pẹ́kípẹ́kí ó ṣe rí pé ẹnìkan ò ní ìlà níjọ́ náà fẹ́yìn tó bá bọ́ sábẹ́ òjì arṣọ ọlọ́mọ bọ̀bà tó láàrẹ̀ lẹ́yìn òjì àlẹ́ arṣọ kò sóòjì kankan máa ń jọ náà ọlọ́run bá fi di oyé wa ní Al-Qur'ani ni pé wọ́n yìí ní Allahu alladhina taqaw bí máa kà zátìhì la yamassuhum as-su'u wa la hum yahzanun ọlọ́run ní ọjọ́ táwọn yìí àwọn tí wọ́n bá páyà mi ká wọn ní mọ̀ bànújẹ́ tó túmọ̀ ẹni wọ́n bá tú ẹrú ẹ̀wò lálùkìyàmà tí ọba ṣe pààyà ọlọ́run ọba ọba tó láàrẹ́ gàmbẹ̀ yóò banújẹ́ wàá lọ bá ọlọ́run ní jẹ́ wàá lọ bẹ̀mí àtìyìn ṣe wá rí anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn atá àjẹjẹ rẹ̀ ìjọ rẹ̀ kọfẹ́ ká rówó ní wá láyé kọfẹ́ ká yẹ rówó ní wá lálùkìyàmà kọfẹ́ ká jẹ́ yà láyé kọfẹ́ ká jẹ́ yà lálùkìyàmà lójú nǹkan tó lè fàyà fún wa láyé ó gbìyànjú ó sàlàyé lójú nǹkan tó lè kó bá wa tọrọ wọn ó sì já síbànújẹ́ lálùkìyàmà

láì sí yọ̀ǹda ọlọ́run kò sẹ́ni ó lè gbẹ̀lẹ̀ kankan hadithu kan wa mẹ́ta wọn ní mọ̀mọ́ pé ní hadithu ṣàfà hadithu tó sọ̀rọ̀ bóò ní ó ti wáyé wọ́n kan wá gbé oúnjẹ ẹran wọ́n wá na nẹ́bí bá fẹ́ ọláìkì kọjá kébi apá ẹran ni ó jẹ torí pé ẹran tí ẹ kìí ṣe sákìtì bíi títàn ẹran rẹ̀ á sì máa dojú tuntun lọ ẹran kakọ nǹkan anábà Muhammad ẹran bẹ̀sì ni yìí máa ń sàǹfààní lára ju títàn lọ ìwọ̀n bá ọba bàjẹ́ ẹran á ní á ah, ibi ni ẹ bá ń bò ibi apá lọ sàǹfààní jù sábà láìsàn nínú ààrẹ ẹran táìsàn bá ń ṣẹran àìsàn èyí sábà débi ọwọ́ wájú ibi apá rẹ̀ aníbà muhammad sallallahu alaihi wa sallam ọlá ìfọ́ máa jẹ̀bi apá ẹ̀rìn lọ́tà aníbà muhammad sallallahu alaihi wa sallam tó wá bu eléjì ọjẹ́ ń bẹ̀ anábì ní kí ana sayyidu nasi yawman qiyamah anábì ní tó bá dọjọ́ ọ̀dẹ́ǹde èmi ni aṣíwájú gbogbo ẹ̀dá èmi lọ́gá wọn kọ́dà tí ọ̀gbà nẹ́bì lọ́gá láyé tó bá dàgbà kí á mọ̀ yọ́ èmi ni ọlọ́run bá ló ṣe mí bẹ́ẹ̀ kìí ṣe mí náà anẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ó wá ní wàhálì tajiruna bima za'abi ẹni tí mo ń bá sọ̀rọ̀ tẹ́ ń bẹ lọ́dọ̀ mi lónìí ṣé ẹ mà dí anẹ́bà Muhammad sallallahu alayhi wa وليجمع الله يوم القيامة الأولين والآخرين في صعيد واحد wọ́n tó bá dọjọ́ ìkẹyàmọ̀ ilẹ̀ tó tẹ́ lọ báyìí tó sàtẹ́ orí ibẹ̀ kò dùgbò sí àtẹni dá àtẹni ọdágbẹ̀yìn síwájú kálìkẹyàmọ̀ tótó láti ìbẹ̀rẹ̀ ẹ̀dá látòrí ádámà bí ọmọ rẹ̀ tó gbẹ̀yìn lórí ilẹ̀ yìí ọlọ́wọ́ kò dùn anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní fayusmi'uhumu da'i wa yanfudhuhumu al-basar ó ní tí ẹnìkan tó bá sọ̀rọ̀ báyìí tó bá pè wọ́n níbi tí gbogbo wọn kójọ tí wọ́n pọ̀ ní gbogbo wọn fẹ́ mọ́ jọ ti ń sọ kìí sọ̀rọ̀ kí wọ́n dènà wọ́n súnmọ́ra pẹ́kípẹ́kí lẹ́yìn ìgbà náà kọ́dà tí èèyàn bá wọ́n báyìí èyí wọ́n fẹ́ lè máa gbogbo wọn ẹ̀rí kí gbogbo ilẹ̀ náà bó ṣe tó kéèyàn bá gòkè lọ ó rí gbogbo ilẹ̀ pátápátá gbogbo fọ́tò ilẹ̀ tẹ́ wọ́n yà látòkè gbogbo ilẹ̀ fọ́tò rẹ̀ ń bẹ fọ́tò rẹ̀ tí ń bẹ wọ́n yà ní wọ́n wà ni wọ́n yà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní pé bọ́ bá tó láàrin yóò kó ẹ̀dájọ́ ẹni àkọ́kọ́ sórí ààyè ilẹ̀ lórí ilẹ̀ kan ṣoṣo tí wọ́n sùn mọ́ra àwọn pẹ́kípẹ́kí anábì ní wàtádínú sàmùtù òòrùn ọwà súnmọ́ fàyàbùlógún náàsà mínà lọ́gọ́mì wàlìkárùbì máa láàyò fèèkó ìbànújẹ́ tí ó bá ọmọ ẹ̀dá lọ́jọ́ náà àti wàhálà tí ó bá wọn ipa wọn níka lọ́jọ́ àkèyà ọlọ́mọdé mi àti yín ó nípa ẹ̀dá òní ká nínú ẹ̀dá wà mí anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní oòrùn yóò súnmọ́ àwọn ènìyàn oòrùn rẹ̀ wà lé débi wípé wàhálà tí ó bá àwọn èèyàn nínú wàhálà nínú ìdààmú nínú ọ̀páyé kékeré yóò kọjá bẹ́ẹ̀ nínú ẹ̀dá wà mí anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní oòrùn yóò súnmọ́ àwọn ènìyàn lọ́jọ́ àlùkìyàmọ̀ débi pé kò ní fẹ́ ju mẹ́ẹ̀lì kan lọ sí wọn mo ọjọ́ wa amọ̀rú distance tó wà láàrin àwa àtòun ráyè wọn àbí nǹkan dáa nílé ayé yìí fẹ́ súnmọ́ ní mẹ́ẹ̀lì kan kò ní tó tó ọmọ jáde lára ọmọ oògùn kálukú ọmọ àbò bu dáadáa rẹ̀ bá ti mọ́ wájú ọlọ ẹni tí ó gún ọgbọ̀n ẹgbọ́n kọfẹ́ ẹni tí ó bò dójúkù ẹni tí ó bò dórúkù ẹni tó gún ọgbọ̀n ní ìbára àdì tí ó máa jáde lára rẹ̀ bí odò nígbà tí omi odò ń jáde lára anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ó bẹ nínú àwọn èdè ènìyàn tó ṣe wípé máa ń yọ lìdí mọ̀mọ́ láàárọ̀ jáàmù òun ni ìjánu ẹlòmíì lọ́jọ́ náà o bu débi wípé oògùn ó sì débi ẹnu ẹ̀ tí ó dìjánu tí omi ọmọ bọ́ ní ara rẹ̀ pàṣípàṣí ọlọ́run ní jẹ́mi àti ńlá fọyàkúlù bá dùn náà sí ibà àfihàn alátàráwọ̀ náà máa ń máa láyìí alátàráwọ̀ náà máa kọjúbà lágọ̀kùn alátàráwọ̀ máa ń ṣùgbọ́n ẹ̀wọ̀ lákùnrin ilá rọ́bìkùn بعض الناس لبعض يريد آدم الحمد لله والصلاة والسلام على رسول الله أدوك فلو إكاي ديالون قلوبان نبا محمد صلى الله ọ̀rẹ́ mi àti bá jẹ́ mùsùlùmí ó ti kọ́kọ́ já táyọ̀ débi kan ọwọ́ ara wa ló kù báyìí ká mọ́ rọ omi lu iyọ̀ àtàjọ tí ń bẹ nínú ìjẹ́ mùsùlùmí wa pẹ̀lú àìgbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ọjọ́ àlùkìyàmà kọ̀rọ̀ lu o kò ní ìrọ̀rùn kankan bá fẹ́ máa máa sàánú kọ́lọ̀ àti Muhammad sallallahu wa sallam ọláwọn ènìyàn mọ̀ wá sọ fúnra wọn yìí pé áà èyí ló rí bí wàhálà yìí pọ̀ ni ẹ dákun ẹjá wá ẹni tí ó bá ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó ṣe wá ṣìpẹ̀ kí kálukú wọ́n máa yí ẹ̀ àṣáájú ẹ̀rú náà ni ọmọ àdìjá náà tí ìmọ̀ bí ti ń lọ ọmọ náà tí ìmọ̀ bí ti ń lọ ẹjẹ ẹjá lọ ọbẹ̀ lọ́rùn kọba kọba kọba kọba ah, ọlọ́run bọ̀ ní tèmi àníbà Muhammad

ẹni ọlọ́run bá pọn lé pọ́lọ̀ máa pẹ́ dàlẹ́ ọkàn rẹ̀ á dámà lé pọ̀ ó kú ti dámà lẹ́kọ̀ọ́ tó dà ó sì dáyé tán tó láwọn mẹ́lẹ́kọ̀ọ́ tó fẹsẹ̀ yúdù fún ọ tó bá rí bẹ̀rẹ̀ dákùn bá bẹ́ lọ́n pọ́lọ́run bọ́ bá tó láàrin kakọ́ dájọ́ kí kálukú máa ayé rẹ̀ kọ́ máa fi ti lọ anábà Muhammad ntẹ́ ìbéèrè lọ́wọ́ mi ni kì í sèmi lọ́wọ́ àfi. nítorí pé ọlọ́wọ́n bá bàtọ́ lára ga iná rọ́bì gọ́dìbalì yàwó mà gọ́dọ̀bà ọlọ́wọ́n bá ti bínú kan lónìí ìbínú ti ń bí lónìí lámìyà fúdọ̀ kọ́bìlà hù ní ìsìlámù kò bínú bá wọn rí ọlọ́wọ́n bá bàtọ́ lára ga ó bínú lónìí kò bínú bá wọn rí wọ́n láyà fúdọ̀ bàbá

nínú nǹkan ẹ̀jẹ̀ ẹ̀mú tó dà nínú nǹkan mímu tó dà bíkì bẹ́ẹ̀ láwọn tí bá máa mú Coca-Cola bẹ́ẹ̀ fáwọn tí bá máa mú Fanta bẹ́ẹ̀ bọ̀tílà bẹ́ẹ̀ oríṣiríṣi iye tí gbogbo wọn tó sí five alive ń bẹ́ẹ̀ tv ta ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ tí wọ́n sì dùn lẹ́nu wọ́n tó láwọn àmì bẹ́ẹ̀ èso làwọn tó fi ṣe é síbẹ̀síbẹ̀ kò ní wú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àbìjà tó bá tó mú ti yóò lọ gbogbo yìí náà sáré ó ní ọgbọ̀n òtútù àwọn náà wá sọ gbogbo lóríṣiríṣi débi wípé ẹni tí ò rówó jẹun gan yóò rówó rògbògbòrò bó ṣe fi fi náírà yóò rí tí ń bẹ nínú láìlọ́nù àwọn onígbò ń bẹ àgbétilẹ̀ àwọn onígbò kéékèèké ń bẹ tẹ́kẹ́tọ́ bá dá sọ́fúnlẹ̀ kan náà ó ti lọ́nu yóò ti tójọ́ yàtọ̀ tójọ́ kùn rárá yìí níbi iná ìwájú ń tọ́lọ̀ wọn bá ṣe jíjẹ rẹ̀ léwọ̀ lẹ́tọ̀ jàre ìwájú ẹ̀fọ́ ẹ̀fọ́ téèyàn máa jẹ téèyàn sì máa ní fáítámì lára tójú rẹ̀ máa dán àwọn èèyàn jẹ́ yìí wọ́n máa àfẹ́rẹ́ kéékèèké tí wọ́n gbé mọ́ pépà tí wọ́n sáná sí ewé lẹ́yìn ológun wọn ewé kéékèèké ewé kúrò náà ó sì wé ó wé ẹlòmí ọ̀wá lọ yàgbẹ́rí láyé àti kó lóso kọ́ pa nǹkan yóò lóso ìgbẹ́ náà lọ́lọ́ yà torí kì yàgbẹ́ ń tòsí inú tó ní ìdí yàgbẹ́. ẹwà tó lọ́wọ́ bá ṣe jíjẹ rẹ̀ lérè ẹ̀kọ́ nínú oúnjẹ tó dáa ẹran ẹja tó dáa. àwọn kan láwọn ọ̀jẹ̀ ni ẹlẹ́dẹ̀ làwọn ọmọ jẹ. ẹ̀wọ̀n ti Islam ti kò sí lásán fífa ńgbà náà o olùfẹ́ ìjọba àmọ̀ pé lásán fífa nàìjíríà ló ti bẹ̀rẹ̀ ní Maiduguri kó tó wá máa tàn káàkiri gbogbo ilé ayé àwọn ọjọ́ tí Islam ti ní amadi olùdáwà náà ti jẹ sẹ́yìn ọlọ́ọ̀bù rí jà ìgbà àdúgbò ọlọ́ọ̀bù tí ìṣẹ́ lásán fífa ńgbà náà ekun làwọn ẹlòmíì ó ti láwọn ọ̀sán máa jẹ jù sí ekúdùn ekúdùn ẹwà òṣìṣẹ́ ń pààyàn ẹ̀wà dúró èèyàn tó ti pa nàìjíríà lẹ́nu jẹ́ mẹ́ta yìí ọmọ tó ti parọ́ sùn náà ọlọ́mọdé ọpa wa ẹwọ́ ọjọ́ tàà níbi sọ́lá láà aléwájú ọ̀sára ti lọ pé ẹ̀gbọ́dọ̀ sùn ẹni pé ẹdí gbogbo nǹkan tó bá ti dúlẹ̀ nínú omi nínú oúnjẹ ẹdí gbogbo ẹ̀ wọ́n ń sọ fún àní ìsìn wíkẹ́ tí ọba dé tí eku tí lásàfi fà ń bẹ lára rẹ̀

ẹ̀rì bàbá wájá farára lẹ̀ fọ́lọ̀wò ibi tá a bá ti ń ṣẹ̀kọ́ tàforíjì fún wa káwà padà sọ́dọ̀ ọlọ́run ọba bó ti tó àti bó ti yẹ bí ìgbà tí èèyàn bá rí kòkò àbí èèyàn tó bá rí kìnìún ó ní ká ṣe máa sáfún tọ́lọ̀ bá lòun ọ̀fẹ́ nítorí kó lè bá yọnu sí wa láyé àti lọ́run kí a máa jò ó de wípé àwọn kan ń bẹ tí ó sì pẹ́ wa lálùkìyàmọ̀ ibo lè ń tàn wọ́n wà ẹ dákun ìgbà táwọn èèyàn ti àpèsè pèrò ní wọn làwọn lọ bá yẹn ẹ dákun ṣé ń dákun èèyàn àbí ń dákun ádámọ̀ wòlíì bò ní ọdá akọ tẹ́wùdò wọn ní ọdá akọ tẹ́wà mẹ́rẹ̀ àtìdá ní wọn wọ́n dá akọ níyàtì wọn wọ́n dá abúlùkádìrì wọn wọ́n dá akọ yóò rí láwọn abúlùkádìrì ní ọdọ̀ ọ̀kàlẹ̀ abúlùkádìrì ọ parẹ́ lọ́jọ́ àlùkìyàmọ̀ kọ̀tẹ́ ní jọ́mọ̀ nítọ́wà amẹ́rẹ̀ àtìdá ní gbogbo gẹ́gẹ́ bí ẹni pé wọ́n sí ẹnìkan táwọn èèyàn máa rántí náà láwọn ànábì ọlọ́run tó jẹ́ ẹ̀sà nínú wọn ànábì ọlọ́run bá pa àwọn ẹ̀sà nínú wọn ẹ̀sà gbogbo wọn sì bẹ́sà tó wà ní ẹ̀sà dáníwá bí jẹ́ fọ yàrá yà rẹ̀ dá tí ọlọ́run fọyín àtàkùn wà jẹ́ náà tàbí tí wọ́n máa fi ọlọ́kàn balẹ̀ lórí mímọ̀ ṣẹ́ lọ tó dé bùkátà lọ́dọ̀ rẹ̀ tó tún ní ọgbẹ́ bọ̀ ṣé ìjábọ̀ lè yẹn sáfún kó tó wá mọ́ṣáláṣí ni gbogbo oríta ti ń bẹ lẹ́jẹ̀ bí mùsùlùmí ṣe wúlẹ̀ yìí bẹ́ẹ̀ bọ́ mẹ́ oríta kan bẹ́ẹ̀ mẹ́ òun lórí ìjà kò sí ìgbà tẹ kọjá bẹ́ẹ̀ tẹ̀ níbẹ̀. ìyẹn ní kẹ́ńtẹ́ nìkan pa mí láìpẹ́ ní kí àwọn kan ẹlòmíì ń bẹ́ bọ́ wá bẹ̀ tẹ́ pé bọ́ọ̀sù yẹn ti ń bẹ́ bọ́ wá ṣé èèyàn gbọ́n gun mọ́sù kájọ àrẹ ti gbà débi pé rí mọ́sù gùn kó tó wàá máa dẹ́bọ̀ yóò sì páàkì yóò wá dẹ́bọ̀ sọ̀kalẹ̀ kí ni wá kí ni wá ẹjá padà sọ́dọ̀ ọlọ́run